kọ̀ǹfàmù ni òun ṣe ojúlówó ọmọ ọkọ ilẹ̀ káàárọ̀ òjíire gbogbo ẹ̀dá tó bá ti hùwà bí ìwọ ṣe hùwà yìí tó sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ yìí kò kí ń ṣe ojúlówó ọmọ ọkọ ilẹ̀ káàárọ̀ òjíire àwọn fúlàní ni wọ́n ní tẹ́wé bá pẹ́ lára ọṣẹ ó máa di ọṣẹ ni ṣe rí gbogbo wọn yẹn wọ́n pọ̀ wọ́n wà nínú àwọn ọba ilẹ̀ ká irú èèyàn bí ọ̀kan lọ́mọ yìí wọ́n wà nínú àwọn ọba ilẹ̀ káàárọ̀ òjíire wọ́n pọ̀ nínú àwọn olóṣèlú yẹn wọ́n pọ̀ nínú àwọn ọmọ tí a ń pera wa lọ́mọ káàárọ̀ òjíire tẹ̀rọ pọ́ káàárọ̀ òjíire ni wọ́n ṣùgbọ́n bàbá tó bí bàbá bàbá wọn fúlàní ni ó kàn bí wọn sí ilẹ̀ káàárọ̀ òjíire ni wọ́n ń sọ wọ́n ń sọ èdè káàárọ̀ òjíire ju èmi tí mò ń sọ̀rọ̀ yìí lọ àwọn ni wọ́n jẹ́ olórí olórí yẹn ẹ sọjí ẹ funra ọmọ káàárọ̀ òjíire nítorí wípé ọmọ ọkọ ò ní lajú kalẹ̀ kílé babalẹ̀ máa bàjẹ́ báyìí ọmọ ọkọ ò ní lajú kalẹ̀ kí àjòjì wá gba ilé baba ńlẹ̀ nígbà tí òun ṣọmọ àlè ọmọ àlè lẹ máa rí wípé atalé ata oko atuta bàbá ata ìyá ṣé ẹ rí pé àwọn ọmọ àlè yẹn ló pọ̀ jù nínú àwọn ọmọ ọkọ ni wọ́n pọ̀ nínú àwọn ọba wọ́n pọ̀ nínú àwọn òjòyè wọ́n pọ̀ nínú àwọn ọmọ káàárọ̀ òjíire àwa tá a ti mọra wa lọ́mọ kan la máa dìde lórí ẹsẹ̀ wa la máa lé àwọn ọmọ àlè dànù a máa jẹ́ a máa send wọn lọ síbi tí wọ́n belong sí confam ní iye àwọn ọmọ àlè yẹn a máa send wọn lọ síbi tí wọ́n belong sí wọn belong sí ilẹ̀ káàárọ̀ òjire bẹ́ẹ̀ ni wọ́n máa darapọ̀ mọ́ àwọn fúlàní àwọn ẹbí wọn ni confam ni màá play audio yẹn òkò tí ọ̀pẹ ìwọ ọ̀kan lọ́mọ òkò tọ́pẹ́ òkò tó sọ mọ́pẹ́ ọ̀pẹ́ máa máa sọ padà fún ẹ nínú nínú àwọn ọ̀rọ̀ tó sọ náà ni mo ti máa máa play ni mo ti máa máa dá ẹ lóhùn nítorí wípé àwa tá a ti mọra wa lọ́mọ ọkọ ní ilẹ̀ káàárọ̀ òjire àní dákẹ́ báyìí a gbọ́dọ̀ ja ìjà tó wà ńlẹ̀ ni ẹ jẹ́ ń play audio yẹn màá máa pọ̀ sí ẹ̀ màá máa sọ̀rọ̀ sí i. àwọn ìṣàdéhùn pé tí Sunday Igboho bá jáde láti tún sọ̀rọ̀ Islam ọ̀ tó bá sọ fún mi sí pé ọkọlọmọ mo tún àlọ́wọ́ ẹ lọ sọ ẹ̀ẹ́ màá tú ọ̀rọ̀ lẹ̀. oní tí bàbá wa olóyè Sunday Igboho tó bá jáde tó bá sọ wípé ọ̀rọ̀ tó wà ní àṣírí bàbá olóyè Sunday Igboho tó wà lọ́wọ́ ẹ tó bá ní kó lọ sọ pé wà wá tú ọ̀rọ̀ sílẹ̀ ọ̀kan lọ́mọ tó ò bá tú ọ̀rọ̀ sílẹ̀ àrá ló máa pa gbogbo láti ran ẹ kìíní dé ìran kẹrin àrá ló máa pa yín ẹ ní soríire èmi Adétúnjì Àkànní Òṣàyí ni mo bẹ́ẹ̀ sọ́sẹ̀ ọ̀rọ̀ tó wà lọ́wọ́ ẹ àṣírí bàbá olóyè Sunday Igboho tó wà lọ́wọ́ ẹ tó ò bá tú síta ò ní akọ aláǹgbá ò pẹ́ẹ̀rùn méjì ò pẹ́ẹ̀rùn méjì tọmọtọmọ tayátayá tẹbí tará ni mo sọ gbogbo ẹnu ni mo fi sọ tó o bá tú àṣírí yẹn tó o sọ wípé ó wà lọ́wọ́ ẹ tó o ní tí bàbá wa olóyè Sunday Igboho bá sọ fún ẹ pé kó o tú tó o bá tú síta ẹ ò ní ṣoríire ọ̀kan lọ́mọ kí ni mo sọ ò ní ṣe kí ni ò ní ṣoríire amọ̀rú yìí àwọn olóṣèlú ló ń lò yìí ọmọ àlè ni ẹ irú yín pọ̀ ní ilẹ̀ káàárọ̀ òjire alámà yanjú gbogbo yín nílẹ̀ káàárọ̀ òjire ẹ gbọ́dọ̀ bá wa dé ilẹ̀ lérí yẹn nítorí wípé irú yín tẹ́ bá tún bá wa dé ilẹ̀ òmìnira yẹn tá a bá ṣe báyìí tá a bá gbalẹ̀ baba ńlá wa tí irú yín bá tún bá wa dé ilẹ̀ yẹn ẹ máa lọ ba ilẹ̀ yẹn jẹ́ àwọn ọmọ tí ẹ̀yin bá bí àwọn ọmọ yẹn á tún ba yé àwọn ọmọ tí àwa bá bí wọ́n á tún ba yé wọn jẹ́ àwa yìí pẹ̀lú àwọn kọ̀ọ̀kan tí wọ́n ń ṣiṣẹ́ ìtinútinú wọn ò wá ní lajú kalẹ̀ báyìí kírú yín ìkẹtù bá wa délẹ̀ lérí yẹn no inú nàìjíríà yẹn location four one nine yẹn lẹ máa parun sí tọmọtọmọ tayataya tẹbí tará kọ̀nfàmù ni àpáàtì àpáàtì àpáàtì wípé àmọ́ nǹkan tá ń sọ àmọ́ nǹkan tá ń sọ mọ̀nàkà. ìbísí ìwọ́n ti túlẹ̀ bó ti fi wọ́n tọra wọn ni bẹ́ẹ̀ bá wọn tọra wọn ni pé tútúlẹ̀ tọ́lọ́ túlẹ̀ ẹ̀ ṣe gbọ́ nǹkan tó sọ ó ní wọ́n ní wọ́n ti túlẹ̀ bàbá olóyè Sunday Igboho ní olórí burúkú yìí ló ń rí fásì sí yẹn o ó ní wọ́n ti túlẹ̀ ẹ ṣé wo ìwọ òfẹ́ kan tú bàbá olóyè Sunday Igboho lẹ̀ ni ó mà ṣe o ẹni tí wọ́n ń torí ẹ̀gbà àwẹ̀ tó ń jọ̀sán ó mà ṣe o àwọn ọmọ àlè pọ̀ láàrin wa ṣé tí èmi àti ìwọ tá a bá jọ fojú wò ṣé ìjà tí olóyè Sunday Igboho ń jà ṣó ń jà fúnra ẹ̀ ni olórí burúkú aláyé bàjẹ́ aláyé rádaràda yìí lẹ́ni tó jẹ́ wípé ó ti bayé ó ti bayé ara ẹ̀ jẹ́ ó wá bayé àwọn ọmọ tó bí jẹ́ kí wá ṣayé àwọn ọmọ nìkan tó bí jọ àwọn àrọ́mọdọ́mọdọ́mọdọ́mọ ẹ̀ ó ti bayé wọn jẹ́ nítorí wípé ohun tó ń ṣe lásìkò yìí kò mọ̀túmọ̀ ẹ̀ ni tó bá mọ̀túmọ̀ ẹ̀ ni kò ní ṣe é ṣé ìwọ mọ̀ wípé tí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan báyìí lòtítọ́ máa bà nígbà tí irọ́ bá kọ́kọ́ dé irọ́ aralẹ̀ akọ́lé ara mọ́tò abímọ ní ọjọ́ tí tòótọ́ bá ti wá dé ọmọ tí ọmọ tí irọ́ bí gbogbo ọmọ náà máa kú ilé tí irọ́ kọ́ ilé yẹn máa wò mọ́tò tí irọ́ tó rà mọ́tò yẹn máa lásídẹ̀ǹtì ló máa pa irọ́ irọ́ ò wá ní gbayì mọ́ ibi tí irọ́ tó ti gbayì dé láti ibẹ̀ ló ti máa tó máa tẹ́ dé irọ́ akọ́kọ́ tà á lọ ṣúà irọ́ máa lọ ó ní àwọn ọmọ ká ó ní àwọn akáàárọ̀ òjìrè fi sọ wípé tí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan báyìí ni òótọ́ ló máa bà òótọ́ ti dé wọ́n ti tú bàbá wa olóyè Sunday Igboho òòṣà wọ́n ti tú sílẹ̀ nítorí pé kì í ṣe ẹlẹ́ṣẹ̀ kò dá ẹ̀ṣẹ̀ kankan ìwo olórí burúkú amukun mẹ́kọ̀ yìí òpònú ayírádà yìí ìjà tí olóyè Sunday Igboho ń jà ṣó ń ja ìjà ara ẹni ó ń ja ìjà fún àwọn ọmọ tí o bí sílẹ̀ ó ń ja ìjà fún àwọn ìran ẹ tó ń bọ̀ lọ́la àbí ṣe rí wípé àwọn ọmọ àlè pọ̀ nínú àwọn ọmọ ọkọ nítorí wípé olóyè Sunday Igboho kò kí ń ṣonírọ́ nítorí bẹ́ẹ̀ ni òótọ́ wá borí irọ́ yín olóyè Sunday Igboho gbọ́dọ̀ jáde nìyí wọ́n gbọ́dọ̀ fi sílẹ̀ ni a fi bàbá yẹn síbẹ̀ yẹn fún purpose nítorí pé olódùmarè ń ṣe àwọn nǹkan kan elédùmarè ń ṣí bàbá yẹn létí bàbá yẹn ti mọ who is who ń sìn orí wípé iṣẹ́ ti yàtọ̀ ni orí ti yàtọ̀ iṣẹ́ ti yàtọ̀ fún bàbá wo lóyè Sunday Igboho ẹni tó bá fojú àná wo òkú ẹbọrọ abọ láṣọ ni ìwọ tó bá fojú àná wo ọmọ Adéyẹmọ ẹbọrọ abọ ẹ láṣọ ni nítorí wípé olóyè Sunday Igboho tí ẹ ń wò yẹn àwọn irúnmọlẹ̀ ló yí kiri gbogbo oyún inú àtẹ́ẹ̀dí gbogbo àwọn òrìṣà tó tẹ ilẹ̀ káàárọ̀ òjire tí wọ́n tẹ̀dó gbogbo orí tí olóyè Sunday Igboho tó ń jà fún orí tútù orí gbígbẹ wọ́n wà lẹ́yìn bàbá yìí táwa ni ìwọ ọ̀kan lọ́mọ ta ló mọ̀ ẹ́ ṣé ìwọ ló rán olóyè Sunday Igboho ń ṣẹ́ ni Elédùmarè ló rán ń ṣẹ́ Elédùmarè tó dẹ̀ rán olóyè Sunday Igboho ń ṣẹ́ kò ní padà lẹ́yìn olóyè Sunday Igboho láyéláyé Elédùmarè tó rán níṣẹ́ kò ní padà lẹ́yìn ẹ ó ṣọ́ọ̀kì àbí pé wọ́n fi olóyè Sunday Igboho sílẹ̀ ó ṣọ́ọ̀kì ẹ bí ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ọmọ káàárọ̀ òjìrè bó ṣe ń rí àbí bí gbogbo ẹ̀ ṣe ń tò bí èèyàn ọmọ àlè yẹn torí ẹ pọ̀ ara yín ni Délé Muhammadu mo sì ń bọ̀ lórí ọ̀rọ̀ Délé Muhammadu yẹn o fídíò tiẹ̀ ò ń ṣèmí ṣe ti understand àwọn ara irú ọ̀kan lọmọ yìí ni Délé Muhammadu irú ọ̀kan lọmọ yìí ni Fẹ́mi kí lorúkọ ẹ̀ Fẹ́mi fani ṣé Fẹ́mi kinní kan Fẹ́mi FFK irú àwọn ọmọ àlè yẹn nìyẹn wọ́n pọ̀ bẹ́ẹ̀ nínú ilẹ̀ káàárọ̀ òjìrè tó jẹ́ wípé inú ilẹ̀ káàárọ̀ òjìrè yẹn náà máa wà wọ́n ní bá wa dé ilẹ̀ ilẹ̀ òmìnira yẹn irú yín bẹ́ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ ó ń ṣọ́ọ̀kì yín àbí ọ̀rọ̀ petition tí wọ́n tún gbé sílẹ̀ yìí ó ń ṣọ́ọ̀kì gbogbo yín a rí gbogbo ọ̀nà tí ẹ ń gbà láti ba iṣẹ́ yìí ṣé ẹ̀yin ti rí ibi tíṣẹ́ Elédùmarè ti bàjẹ́ tó ti bàjẹ́ rí ni elédùmarè iṣẹ́ tí ò bá ní ṣe kò ní dáwọ́lé nígbà tí ẹ ti wà nínú location four one nine láti sixty one years ago tí ìyà ti ń jẹ yín tí ẹ ti ń gbàdúrà gbàdúrà tẹ kú sórí òkè tẹ kú sí mosque ṣe rí pé elédùmarè ò rí ti ń rò nítorí pé elédùmarè kan ló so nàìjíríà pọ̀ àwọn èèyàn bíi tí ló so nàìjíríà pọ̀ nítorí bẹ́ẹ̀ lẹ ṣe gbàdúrà gbàdúrà nítorí pé nàìjíríà ò ń ṣe iṣẹ́ ọwọ́ elédùmarè nítorí bẹ́ẹ̀ lẹ ṣe gbàdúrà gbàdúrà gbàdúrà àdúrà yín ò jẹ́ ìtẹ́wọ́gbà elédùmarè ò gbọ́ àdúrà yín elédùmarè ti wá dé láti wá tú iṣẹ́ ètò nítorí wípé nàìjíríà ò ń ṣe iṣẹ́ elédùmarè elédùmarè fẹ́ jẹ́ kó wà bó ṣe wà ní ìgbà ìwáṣẹ̀ nígbà tí ojú wà lórókún bí àwọn baba ńlá wa bí wọ́n ṣe máa ń lo ìgbà ní ìgbà tiwọn elédùnmarè fẹ́ dá padà bẹ́ẹ̀ ìwọ tó bá lójú inú ìwọ wa mọ̀ wípé gbogbo ẹni tí elédùnmarè wá gbé dìde lórí ìrìn àjò yìí kò sí nǹkan tó máa ṣe wọ́n ẹ̀pọ̀n àgbo wọn kàn máa máa mì báyìí kò ní já ó wá ń ṣọ́ọ̀kì yín bí wọ́n ṣe fi olóyè Sunday Igboho sílẹ̀ ó ń ṣọ́ọ̀kì yín bí ọ̀rọ̀ petition yẹn bó ṣe jáde ó ń ṣọ́ọ̀kì yín ìyá wa tó jẹ́ ìyàwó Abíọ́lá kìtẹ̀ lórúkọ ìyá yẹn náà É, ṣé olùtìrẹ àbí mi ò orúkọ ìyá yẹn sápá mi lórí ìyá dáadáa ìyá rere ìyá tó máa jẹ wọn mọ àwọn abiyamọ rere nìyẹn àwọn abiyamọ tí wọ́n ń ṣe abiyamọ rádaràda tí wọ́n jẹ ayé àwọn ọmọ tiwọn tí wọ́n jẹ máyé ṣe mọ̀ pé oríṣiríṣi abiyamọ ló wà ní ilẹ̀ káàárọ̀ òjire àwọn abiyamọ kan wà ní ilẹ̀ káàárọ̀ òjire àwọn ti jẹ ọjọ́ ìní àwọn ọmọ wọn wọ́n tún ti ń jẹ ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn àwọn náà pọ̀ jù ní ilẹ̀ káàárọ̀ òjire irú wọn lẹ máa rí tọ́ máa jójó ẹ̀yà ijó ẹ̀sìn fún àwọn olóṣèlú irú wọn lẹ máa rí tọ́ máa gbà ń náírà ọ̀pá márùn-ún lọ́wọ́ àwọn olóṣèlú irú wọn lẹ́ẹ̀ máa rí tán máa gba five thousand ten thousand lọ́wọ́ àwọn olóṣèlú wọ́n ń ta ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn irú wọn ló pọ̀ ní ilẹ̀ káàárọ̀ oòjíire ẹ wo ìyá wa yẹn ìyá wa onítìrí ìyàwó ẹ ṣé gan ẹ bàbá mi Sodiq ìyàwó onítìrí ìyàwó Abíọ́lá late abiola ẹ wò bí ìyá yẹn ṣe dìde tán tá a bá wá rí tó bá jẹ́ pé gbogbo àwọn abiyamọ ilẹ̀ káàárọ̀ òjire tó bá jẹ́ bí gbogbo wọn ṣe dìde leléyìí ni ṣé àní gba nǹkan tá a máa gbà ni ó wá ń ṣọ́ọ̀kì ẹ̀yin ọmọ àlè yẹn pé Elédùmarè ń gbé àwọn èèyàn dìde lórí ìrìn àjò yìí ẹ̀ tí ì rí nǹkan kan kí ni mo sọ ẹ tí ì rí nǹkan kan aláwọ̀ àti bọ́ àti kúrò nínú oko ẹrú ẹ̀yin ọmọ àlè yẹn ẹ ẹ máa dàpọ̀ pẹ̀lú àwọn ẹbí yín ni àìran fúlàní lẹ ti wá irú àwọn délé muhammadu irú ffk irú ọ̀kan lọmọ yìí wọ́n wà nínú àwọn ọba ilẹ̀ káàárọ̀ òjíire wọ́n wà nínú àwọn pọlitíṣà ilẹ̀ káàárọ̀ òjíire wọ́n wà nínú àwọn ọmọ káàárọ̀ òjíire àní tá a bá ti délẹ̀ lérí yẹn inú nàìjíríà ni elédùnmarè máa yanjú yín sí nítorí ẹ̀yin búbu ẹ̀yin rándanrandan yìí ẹ gbọ́dọ̀ bá wa dé ẹ lè bá wa délẹ̀ lérí yẹn ó wá ń ṣọ́ọ̀kì yín àbí ó ń dùn yín ẹja máa gbọ́ díò yẹn lọ. ẹ orí ẹ ti bàjẹ́ ọ̀kan lọ́mọ ó ní kí wọ́n ní kí bàbá wa olóyè Sunday Igboho òun náà ni kó wá ṣe fídíò nígbà tẹ́ ẹ̀ lọ́pọlọ ṣé ẹ mọ̀ pé èèyàn máa èèyàn máa ń gbọ́n sí ni bàbá wa ti lọ sí skul Elédùmarè fi síbẹ̀ yẹn ó ti mọ who is who iṣẹ́ ti yí padà orin ti change bàbá wo ò grant ẹni yẹ̀yẹ́ interview mọ́ ṣẹ́yìn ò lọ́pọlọ ni ẹ̀rí mo sọ fún yín pé ẹni tó bá fojú àná wo òkú ẹbọra máa bọ́ láṣọ olóyè Sunday Igboho tí ẹ ń wò lẹ́nìí ó mà kì í máa ń ṣe tàná mọ̀ kì í ṣe olóyè Sunday Igboho àná ẹ ò lẹ́ ń wò lẹ́nìí o iṣẹ́ ti yàtọ̀ bàjẹ́ ó ń ṣọ́ọ̀kì yín wípé nígbà tí bàbá wo lóyè Sunday Igboho jáde kò grant any interview kankan ó ń ṣọ́ọ̀kì yín ẹ̀rí bàbá wo lóyè Sunday Igboho ẹ̀rí bá sọ̀rọ̀ ó wá ń dùn yín so that ọ̀rọ̀ ẹyọ kan tí bàbá yẹn bá sọ ẹ wàá máa ẹ wàá máa gbé káàkiri ẹ máa yọ kúrò mbẹ ẹ máa fi kún ẹ máa yọ kúrò mbẹ ẹ máa fi kún ẹ̀yin ọmọ àlè àní bàbá yìí ti gbọ́n bàbá yìí ti lọ́mọ yín lára ẹ̀yin tẹ́ ń fojú àná wo lóyè Sunday Igboho àánú yín ò ṣe mí wọ́n lẹ́ni tó bá fojú àná wo òkú ẹ̀bọ̀ra bọ́ láṣọ ni kí ni mo sọ ó wá ń sọ nú ọ̀rọ̀ ẹ̀ ń sìn ó ní olóyè Sunday Igboho oníṣègùn ti fi sílẹ̀ ẹ kó sọ̀rọ̀ kó lé tó bá tiẹ̀ wá fẹ́ sọ̀rọ̀ ṣé ẹ irú ẹ rádaràda ẹ ta ló mọ kíní ẹ lọ́yọ̀ọ́ ta ló mọ ta ló mọ ìyálàyá ẹ rí ta ló mọ baba ńlá kú ẹ rí who born you ta ló bí ẹ ìwọ ìdọ̀tí àná yìí ta ló bí ẹ náà ó fẹ́ máa fi rẹ kọ̀ǹpì èèyàn gidi ó fẹ́ máa fi rẹ kọ̀ǹpì à májàsọ́lá mẹ̀sáyà àsìkò yìí ẹni tí ó dìde tán fún àwọn ọmọ káàárọ̀ òjire ó dàbí pé bọ̀bọ̀ yóò lọ́pọlọ ojú àná ló fi ń wo olóyè Sunday Igboho àánú ẹ̀ ò ṣe mí sórí ibi tó wà yẹn gan o fẹ́ tẹ́ níbi tó wà o fẹ́ kábùkù kó kẹ̀ lamẹ́ríkà tó wà kí ni mo sọ àbùkù ńlá kàn ẹ́ kí ni mo sọ àbùkù olóró á kàn ẹ́ ìwọ ọ̀kan lọ́mọ ní amẹ́ríkà tó wà yẹn o fẹ́ fi rẹ o fẹ́ máa fi wé Ògún onírè ṣé o mọ̀ pé Ògún ni olóyè Sunday Igboho ni ẹ́ o fẹ́ máa fi rẹ kọ̀m̀pìà olóyè Sunday Igboho nígbà tó tún wá máa wí o ní ọ̀rọ̀ kan ó wà lẹ́nu ẹ ẹ tí bàbá olóyè Sunday Igboho bá ní kó gó kó sọ wàsọ tó o bá sọ àrà ló máa pa ẹ́ ta ló kó ọ̀rọ̀ kò sọ̀rọ̀ tó fẹ́ sọ ta ló fẹ́ kó ọ̀rọ̀ ẹ jẹ ta ló mọ̀ ẹ̀ náà ta ló mọ ẹlẹ́dẹ̀ẹ́ lọ́yọ̀ọ́ náà ọ̀rọ̀ kátàkátà ọ̀rọ̀ rádaràdà wo ló wà lẹ́nu ẹ bàbá wo lóye Sunday Igboho ń ṣe ni àrífín gbàgbé nítorí wípé ẹni tó bá ti dìde tán fún ọmọ káàárọ̀ òjire àwọn ọmọ ọkọ káàárọ̀ òjire náà dìde fún gbàgbé olóyè Sunday Igboho ò gbowó fún ẹnì kankan olóyè Sunday Igboho kò ṣe kí ni kò gbowó fún ẹnì kankan ìwà olóyè Sunday Igboho ni olóyè Sunday Igboho ń jẹ lásìkò yìí kí ni mo sọ iṣẹ́ ọwọ́ olóyè Sunday Igboho lolóyè Sunday Igboho ń jẹ lásìkò nítorí wípé nígbà tí ojú ń pọ́n igún àwọn ọmọ káàárọ̀ òjire olóyè Sunday dìde tán ó fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ ó fi gbogbo property ẹ̀ sílẹ̀ ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣòfún ẹ wò ó ẹ fọ̀tẹ̀ sílẹ̀ ẹ yé palàpálàpà ẹ gbà fún ẹni tí Elédùmarè bá ti gbà fún ẹ gbà fún ẹni tó rí bá ti gbà fún orí ti dá olóyè Sunday Igboho ó ti dá náà ẹ yé lépa kádàrá ẹ yé sunkún kiri Elédùmarè rí orí ọba orí ọba ń bẹ kò lu ọba lórí ìrìn àjò yìí Elédùmarè má rí ọ̀tẹ́dọ́lá ẹ. Eh? tó ní owó nínú àwọn Yorùbá Elédùmarè ò mà bó ṣe lówó tó Elédùmarè ò mà ló lórí ìrìn àjò yìí Elédùmarè rí àwọn àwọn àwọn àwọn èèyàn ńláńláńláńlá lórí ìrìn àjò tí wọ́n ka ìwé gidi Elédùmarè rí wọn lórí ìrìn àjò yìí kò lò wọ́n Elédùmarè tó ń lo olóyè Sunday Igboho lọ́wọ́lọ́wọ́ ó yí Olódùmarè ṣé ẹ̀yin mọ̀ ju Elédùmarè lọ ni ẹ ò mọ̀ tó ọba adẹ́ẹ̀dá ṣẹ̀dá ẹ sinmi agbájá ẹ gbéṣẹ́ fórí ẹ̀yin ọmọ àlè nínú àwọn ọmọ ọkọ yìí ni mo sọ ẹgbẹ́ iṣẹ́ forí ẹni orí ti dá orí ti dá yẹn náà ẹyẹ ń lépa kádàrà. ẹgbẹ̀rún máa ń dá tẹ̀lẹ̀ sí ẹ̀yẹ́ mọ̀ pé bí a máa lọ sí ẹ̀wọ̀n wọ́n máa dá ọpọlọ àti fásitì fi tẹ̀yìn ní orí ẹ̀ máa pín sí gbogbo kótó tó bá sọ wọ́n lọ́dọ̀ tó bá fẹ́. olórí burúkú ni ẹ ọ̀kan lọ́mọ bàbá wa olóyè Sunday Igboho lọ sẹ́wọ̀n kí ni mo sọ bàbá yẹn ò lọ sẹ́wọ̀n ò lọ́pọlọ ni bàbá wa olóyè Sunday Igboho fi pamọ́ síbẹ̀ ni nígbà tó tó àsìkò tó tó àsìkò àti su ṣé wo rí pé tó tó àsìkò tó tó àsìkò àti su fòrọ́là nígbà tó tó àsìkò láti fi bàbá wo lóyè Sunday Igboho sílẹ̀ ṣé ẹ̀yin ò rí pé ó kọjá ìmọ̀ yín ni ó kọjá òye yín elédùmarè ló fi bàbá wa olóyè Sunday Igboho síbẹ̀ nítorí ẹ̀yin olórí burúkú yìí náà ni nítorí pé ẹ̀yin atoko wa balẹ̀jẹ́ yìí náà ni nítorí pé nítorí ẹ̀yin ọ̀dàlẹ̀ yìí náà ni nítorí wípé nítorí irú yín tẹ́ máa gbé fóònù tẹ́ máa pe bàbá wa olóyè Sunday Igboho tẹ́ máa sọ̀rọ̀ tó dùn pẹ̀lú bàbá wa olóyè Sunday Igboho ṣùgbọ́n nǹkan tó wà nínú yín ó pé igba ó pé ogún ó pé igba oríṣiríṣi ìwà ìkà ló wà nínú yín nítorí irú ẹ̀yin báyìí ni Elédùmarè ṣe fi bàbá wo olóyè Sunday Igboho pamọ́ síbẹ̀ ìwọ wá sọ pé bàbá wa lọ sẹ́wọ̀n ẹ̀wọ̀n wo ni bàbá wa lọ bàbá wa lọ síbi tó lọ nítorí èmi àti ìwọ nítorí gbogbo ọmọ káàárọ̀ òjíire ni kí ni mo sọ bàbá wa lọ síbi tó lọ nítorí àwa ọmọ káàárọ̀ òjíire bàbá yẹn tẹ̀ tí wá gbọ́n Elédùmarè ti ró bàbá yìí lágbára kò sí nǹkan ẹ̀bá ẹ̀bá ìjábọ́ látorí ọ́fṣì ẹ̀ ẹ̀bá forí dólẹ̀ kò sí nǹkan tẹ́ ẹ rí ṣe sí i ẹni tí ẹni tó rí ti dá orí ti dá yẹn náà ẹni tí Elédùmarè ti gbé dìde ó ti gbé dìde ó ti gbé dìde kò sí nǹkan tí ẹ fẹ́ ṣe sí àwọn èèyàn rádaràda àwọn èèyàn rédèrèdè ẹ lè ṣe o ẹni tó tún ṣe bá a ṣe ní àwọn onímọ̀ àwọn ọlọ́pọlọ ta láwọn pòfẹ́sọ̀ àwọn accountant bẹ́ẹ̀ ṣe kàwékàwé tó tẹ́ ní àwọn olówó ní ilẹ̀ káàárọ̀ òjíire nígbà táwọn fúlàní tí wọ́n ti ń pa àwọn sísá yín àwọn bọ́dà yín tí gbogbo ilẹ̀ babalá yín ti bàjẹ́ ṣẹ́rẹ́ nìkankan jà fún yín ni ẹ tún wá jàjàrí ẹni tí elédùnmarè gbé dìde tó yẹ kẹ́ ẹ sọ̀pọ́ọ̀tì ẹ̀ ẹ tún jẹ́ lẹ́sẹ̀ ẹ tún fẹnu àbùkù kàn mo dẹ̀ mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ ń ṣerú nǹkan báyìí ẹ̀yin ọmọ àlè yẹn ni kì í ṣàwọn ọmọ ọkọ yẹn ẹ̀yin ọmọ àlè yẹn ni irú yín ni ọ̀kan lọ́mọ ìwọ ọmọ ọ̀kan lọ́mọ yẹn o ti jẹ́ tán o ti ṣiṣẹ́ o ti gun kíkọjá ewé o ti ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí o ti sọ̀rọ̀ tẹ́nìkan ò sọ rí ẹni tó bá sọ̀rọ̀ tó bá ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí ó di dandan kó rí nǹkan tẹ́nìkan ò rí rí ìwọ ẹrú ẹ̀sìn ìwọ tó jẹ́ pé ẹrú ni ẹ́ ẹrú ẹ̀sìn ni ẹ́ ìwọ tó fi ọwọ́ búburú ọwọ́ òsì tó fi júwèé lé baba ńlá ẹ ṣó mọ̀ pọ́ máa lè ní ẹni. àrá àrá ló wá máa pẹ́ pẹ̀lú bó ṣe sọ̀rọ̀ yẹn ó ní tó bá fẹ́ sọ ilẹ̀ Yorùbá di ilẹ̀ lẹ́bọ ó mà ṣe o ó mà ṣe o ilẹ̀ Yorùbá ilẹ̀ ẹlẹ́bọ ni ṣó mọ̀ ni ọ̀kan lọ́mọ àlọ́ máa lè ní ẹ̀yìnwọ̀ yóò ń ṣe ọmọ ọkọ ilẹ̀ Yorùbá tí wọ́n ń wò yẹn ilẹ̀ ẹlẹ́bọ ni ilẹ̀ olóríṣà ni ní ìgbà ayé ìwáṣẹ̀ tí ojú wà lórókún ẹbọ la ń ṣe ní ilẹ̀ káàárọ̀ òjìrè àwọn baba ẹlẹ́bọ ni wọ́n ẹbọ yẹn ni ò jẹ́ kí àwọn Fúlàní kí wọ́n ti gba ilẹ̀ yẹn lọ́wọ́ àwọn baba ńlá wa nítorí ìjà tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ohun tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ káàárọ̀ òjìrè lọ́wọ́lọ́wọ́ ó ti ṣẹlẹ̀ sórí àwọn baba baba baba wa nítorí wípé àwọn ọmọ káàárọ̀ òjìrè àwa la so ìgbàdo mọ́dì ẹ wá ní kádìyẹ má máa lé wa kiri kí ni mo mí pẹ̀lú pé a so ìgbàdo mọ́dì àwa ni Elédùmarè dá nǹkan mèremèremèremèremère sórí ilẹ̀ tiwa tí ò sí káàkiri gbogbo country míì ìwọ wá ń sọ fún mi wípé kí àwọn country míì tó jẹ́ pé wọ́n ní nǹkan mèremère tí àwa ní wọ́n á máa lé wa ká wọ́n á máa wá láti wá gba ilẹ̀ yẹn wọ́n ti ń wá látòrí àwọn bàbá wa láti wá gba ilẹ̀ yẹn mí pé àwọn bàbá ńlá wa jẹ́ ẹlẹ́bọ mí pé àwọn òrìṣà ilẹ̀ bàbá ńlá wa wọn sùn wọ́n dìde ó ní ìwọ máa lè yí ló ṣe bá ilẹ̀ yẹn òun ló ṣe bímọ sílẹ̀ yẹn ni wọ́n ṣe bí ẹ sórí ilẹ̀ yẹn tó bá jẹ́ wípé kì í ṣe ẹbọ ni wọ́n ń ṣe lórí ilẹ̀ yẹn ni ẹbọ tí a fi tẹ ilẹ̀ yẹn dó tí ò jẹ́ kí àwọn àjòjì wá gba ilẹ̀ yẹn ni àwọn àjòjì á ti gba ilẹ̀ yẹn irú ìwọ ọmọ rádaràdà ọ̀kan lọ́mọ ìbọn trowé wàá ti da lárì kiri ó wá ń sọ wípé ẹbọ náà ń ṣe ilẹ̀ ẹlẹ́bọ ni ilẹ̀ ọmọ káàárọ̀ òjìrè ibẹ̀ kọ́ la ti bí Ògún ni ibẹ̀ kọ́ la ti bí Ṣàngó ni ibẹ̀ kọ́ la ti bí bàbá mi Èṣù ibẹ̀ kọ́ la ti bí Ọ̀rànmíyàn ni àti àwọn òrìṣà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn náà tẹ ilẹ̀ yẹn dò ibẹ̀ kọ́ la ti bí bàbá mi Ọ̀rúnmìlà ibẹ̀ kọ́ la ti bí ajé olókun ni ibẹ̀ kọ́ la ti bí ìrókò olúwéré ni ibẹ̀ kọ́ la ti bí òrìṣà ìbejì ni àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òrìṣà la fi tẹ́lẹ̀ Yorùbá dò ẹ̀sìn mi agbájá ẹgbẹ́sẹ́ forí ẹ̀sìn méjèèjì yálà ní christianity àbí muslim àyálò ni wọ́n wá fi wọ́n fi colonize wa ni ẹ̀sìn àyálò ni kì í ṣe ẹ̀sìn àwọn baba ńlá wa ìwọ ọ̀kan lọ́mọ tó sọ̀rọ̀ wípé olóyè Sunday Igboho fẹ́ sọ ilẹ̀ káàárọ̀ òjìrèdè ilẹ̀ olórìṣà orí ẹ̀ ò pé ó mọ̀tán ni ah, ṣó mọ̀tán ni nígbà tó jẹ́ pé báwo ṣe fẹ́ mọ̀tàn nígbà tó yẹ pé ìran fúlàní ló ti wá very soon ó máa padà lọ síbi tó bìlọ́ǹgì sí ọ̀kan lọ́mọ ta ló tiẹ̀ ń pè wọ ìlọ́kan lọ́mọ ẹ́ ta ló ń pè wọ ìlọ́kan lọ́mọ ibo ló ti ń jẹ́ ọ̀kan lọ́mọ ilẹ̀ olóríṣà ní ilẹ̀ káàárọ̀ òjíire àwọn ẹ̀sìn méjèèjì ìgbà wo náà ẹ̀ṣẹ̀ gbé ẹ̀sìn méjèèjì wá ẹ́ ká máa sọ̀rọ̀ bóyá bíi two hundred years ago sí three hundred years ago sí four hundred years ago náà ẹ̀ṣẹ̀ gbé ẹ̀sìn méjèèjì wá muslim and christian àbí ṣùgbọ́n ní ilẹ̀ babalá ti wá yẹn ẹbọ tí ìwọ ń dárúkọ yẹn àwọn òrìṣà tí ìwọ ń dárúkọ yẹn àwọn yẹn ti wà ní orí ilẹ̀ yẹn láti millions millions millions millions years ago before christianity before muslim àbí àwọn ló. my people na di video na una new watch me so una see wetin happen for inside the video